èèyàn ni ò mọ̀ ìwọ lè má mọ̀ mí àmì mi mọ̀ ẹ́ dáadáa pẹ̀lẹ́jàre ìyàwó mi. ṣé bájọ́ ń fọ́kọ ọkọ náà ni ẹbọ Ọlátúnjí mi nìwọ náà ń lò. ẹni tó bá tiẹ̀ lágbára àti lè fi ọkọ lọ́kọ ó yẹ kó lè ní ẹ́nájì àti fàyàgbà bọ́. kí ló dé tó ń gbọ̀n. ẹ káàbọ̀ mà. pẹ̀lẹ́ okùnrin <laughs> àmọ́ o o wà á mọ̀ bóyá nínú báàgì mi bóyá sídìí wà ń bẹ̀ o máì sá o ò mọ̀ bóyá ìbọn wà ń bẹ̀ tàbí lẹ́bẹ́ kí ló wá ṣe tó fẹ́ kú lẹ́dẹ̀ kú o kò tẹ̀ tí ìrìbọn tó fẹ́ pa ẹ́ o ti fẹ́ kú mi ṣàdé tí ìlú ẹ́ tó bá wá fẹ́ mọ̀ bóyá sídìí wà nínú báàgì mi àbíbọn ọwọ́ ẹ̀ ònìyẹn kù sí i.